láti nǹkan bíi oṣù kan báyìí ni gómìnà adémọlá adélèké inú ti kúrò ní ìpínlẹ̀ ọ̀ṣun lórí pé olóhùn fẹ́ lọ gba ìsinmi lẹ́nu iṣẹ́ lásìkò tó pé ọdún kan tó ṣe ìjọba ṣùgbọ́n tí àwọn ẹgbẹ́ òṣèlú pdp apc ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n mà ti ń fẹ̀sùn kan gómìnà wípé ara ẹni kò yá àti wípé tó bá jẹ́ pé kò ń ṣe páre ò yá kó tètè padà sí ìpínlẹ̀ ọ̀ṣun kó wá bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ ẹ̀ rántí pé bó ṣe ń kù díẹ̀ kí gómìnà Adémọ́lá Adélékè kí ìjọba ẹ̀ pé ọdún kan lóyún ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá tó kọjá yìí ìnà gómìnà ìlú kéde wípé òun lọ sí òkè òkun láti fún ara nísinmi àti láti ṣe àwọn iṣẹ́ kan tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n látìgbà náà kò mà sẹ́ni tó gbúrò Adélékè tàbí rí rárá rárá nínú àtẹ̀jáde tí alága ẹgbẹ́ òṣèlú APC tó fi síta ní àná ọjọ́ kọkànlá oṣù kejìlá tí ṣe ọjọ́ ajé ọjọ́ Monday alága APC ọ̀gbẹ́ni tajudeen lawal nínú àtẹ̀jáde tó fi síta nípa olùdarí ọ̀rọ̀ ìròyìn fún ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni kọ́lá ọlábísí èrò ti jẹ́ kó di mọ̀ ọ́ wípé lóòótọ́ ni àwọn kan sọ pé ìkómọ ọmọ ẹ̀gbọ́n gómìnà èèyàn gbajúgbajà olórin takasúfèé ni david adeleke tó pèyàn mà sí davido ìkómọ àwọn ìbejì tó ṣẹ̀ṣẹ̀ bí òun ni gómìnà adeleke lọ fún ní ìlú atlanta ní orílẹ̀-èdè ṣùgbọ́n tó láṣìírí tó tú sáwọn lọ́wọ́ ni pé ara àìsàn burúkú kan ṣe gómìnà Adeleke ara ò yá ó sì dọ́gbọ́n lọ gba ìtọ́jú ni tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn fẹ́ kí gómìnà ìpè kó jáde síta kó wá sọ̀rọ̀ kó jẹ́ káà mọ bí ìlera ẹ̀ ṣe rí wọn ní kì í ṣe nǹkan tó burú kéèyàn ṣàìsàn ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé owó ìjọba náà fi ń tọ́jú ẹ̀ tó tún jẹ́ pé owó ìjọba náà fi ń jẹun tó fi ń gbé bùkátà ẹbí ẹ̀ ó yẹ kó lè sọ irú àìsàn tó ń ṣe àti ipò tó wà àwọn ẹgbẹ́ òṣèlú APC wa ni àwọn fún gómìnà ní ọ̀sẹ̀ yìí o láti jáde síta láti wá sọ irú nǹkan tó ń ṣe ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ olùdarí ọ̀rọ̀ ròyìn fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Ọládélé Ọlábàmíjì ó ní alága ẹgbẹ́ òṣèlú pdp ìpínlẹ̀ ọ̀ṣun ti sọ fóun pé ọ̀sẹ̀ yìí gan-an tá a wáyé ni gómìnà adémọlá adélèké yóò padà tó sì ní gbogbo nǹkan táwọn ẹgbẹ́ òṣèlú apc ń sọ àtàwí àtàwí ni kò sí òótọ́ kankan nínú ẹ̀ àti pé gbogbo ayé ìní yóò rí pé gómìnà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ yìí nítorí pé ó ti kéde tẹ́lẹ̀ pé òun fẹ́ lọ fún ara nísinmi lẹ́yìn iṣẹ́ àṣekára tó ṣe fún oṣù méjìlá tó di ọdún kan tó ti di gómìnà.